أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبا وما في صائم وادي أمورين تتواجه من تفسير القرآن الكريم إذا كان منه سورة التغابن lónìí àwọn bẹ̀rẹ̀ láti àyà mẹ́rìnlá ọlọ́ni يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون إن تقرضوا الله قرضا حسنا فيضاعفه لكم فيضاعفه لكم ويغفر لكم والله شكور حليم عالم الغيب والشهادة عالم الغيب والشهادة العزيز العكيم قال لي يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم أطيع أيون بابودود دجلج من أزواجكم من أعيائي وأولادكم أتي عوامي عدوا لكم فاحذروهم ọ̀tá ń bẹ nínú ọkùnrin torí bí èyí ẹsẹ̀ pẹ̀lẹ́ tẹ sọ́ra fún wọn wọ̀nyí dáàkù wọ́n ká sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ bá ṣe àmójúkúrò tẹ́ ṣe ìdẹ̀kùn wọ́n dá kírù tẹ́ ṣe forí jì wọ́n fa inna Allaha ghafurur rahim sọ ọlọ́wọ́ ọba yóò forí sí yóò forí sí ẹ̀yìn náà torí pé ọlọ́wọ́ ọba ọba aláforíjì ni ọmọ onífẹ̀ẹ́. àfa onímù yẹ́sà ó ní ayọ̀ nàbí na ámàlù billahi wa rasulih á pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ gbàgbọ́ fún ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. إن من أزواجكم وأولادكم أعداء لكم nínú àwọn aya yín àti àwọn ọmọ yín ọ̀tá bẹ fún yín nínú wọn yasuddunakum an sabilillah torí ọmọ pọ̀ fún yín láti jagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba àti àti ná sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba wọ́n yusabbihunakum an ta'atillah wọ́n máa pọ̀ fún yín láti tẹ láti tẹ́tẹ̀ẹ́ ní ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ sọ̀kúnù minhum alàlìkàbà torí bí èyí ẹ ṣọ́ra fún wọn. wàlá tó fi hùhùm ẹ má tẹ̀tẹ̀ lé wọn lórí bí wọ́n bá ń fẹ́ tó bá ti lòdì sí ti ọlọ́run ọba. وإن تتجاوزوا عن سيئاتهم وتعرضوا عنهم عنها. هي بس أبو بكر lórí àṣìṣe wọn àti fífà tó ń fàyè lọ síbi àlákà sọ ọlọ́wọ́ bá yóò ṣe àbójúkò lẹ́yìn náà wàtàtàróhà àlẹ́yìn wàtàtàróhà àlẹ́yìn èyí pẹ́pẹ́ bó àṣírí wọn lórí tí wọ́n wù wà ní fàyín lọ́gbà ọ̀fọ́rọ̀ rọ̀hìn ọlọ́wọ́ bá ọba aláforíjì ni ọba oníkẹ́ni. يغفر لكم ذنوبكم يوم يتدين به لأنه سبحانه وتعالى تنسي ومن وضع وضع لك عظيم المغفرة عظيم الغفران ọba tí ó máa ń ṣe àforíjì fún ẹ̀dá rẹ̀ tí àforíjì rẹ̀ pọ̀ tó tóbi wá sí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ni ìfẹ́ rẹ̀ náà tọ̀ ó gbọ̀ngbọ́n ظننني يا أيها الذين آمنوا إذا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم فإن يوم فقوته من وهو مساكي أتي روايتين وكم بيقول له أوفاني سبب النزول آية ذكر الإمام الترمذي اخي الحاكم اخي ابن كريم بها تبوالة وضاء عبد الله وما عباس هني نزلت هذه الآية أنها نزلت في قوم من أهل مكة وصفلت سوريا وتكلم وراء مكة أقلموا فأبى أزواجهم وأولادهم أن يدعوه أن يدعوهم وبسي ṣùgbọ́n àwọn aya wọn àtàwọn ọmọ wọn wọ́n kọ̀ fún wọn láti ṣe ìdíra lọ bá ẹlẹ́bí sallallahu alaihi wasallam. fàáṣà òun Madina nígbà tí wọ́n bọ́ lọ́wọ́ wọn tó wá sí Madina فلما قدموا على رسول الله صلى الله عليه وسلم رأوا الناس قد تفقهوا في الدين lẹ́yìn máa wọ́n jẹ́ ọ̀dọ̀ àlẹ́bí sallallahu alaihi wa sallam tán wọ́n rí pé àwọn èèyàn wọ́n ti gbà wọn lọ wọ́n ti lọ dènà nípa àgbọ́yé ẹ̀sìn Islam fẹ́yìmù ẹ̀yọ̀ àpèbúhùn èyí ló bí wọn mú ife gbogbo ìgbà táwọn bá pàdé pẹ̀lú àwọn ọmọ àwọn àtàwọn aya tó pọ̀ fáwọn láti ṣe ìgbérawa bá ní kọ́mọba wà àlùwọ̀ sẹ́lẹ̀ àwọn òbí ìyà wọn lé وتفقهوا سيبا إلي سيدكم سيبا مجكرو سؤالهم وبايون فريجا هنا يعني سيبا تعوى يعوى àtàwọn ọmọ táwọn náà wá gbẹ̀sùn ní kẹ́yìn àwọn náà wá bá wọn ní màdínà wọ́n wá ń ronú irú ìyà táwọn òṣìṣẹ́ wọn torí tí wọ́n dé àwọn lọ́wọ́ láti ṣe ọlọ́run á ní ìṣàkú wọ́tọ̀ sọ́ọ̀tì tẹ ẹ báyìí lè ṣe ìdẹ̀kù bẹ́ẹ̀ tuntun ṣe àmójúkúrò sọ ọlọ́run ọba ọba alákòó jù mí. bákan náà ẹ̀dà wọ́ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ ìgbésẹ̀rí àti ọ̀dọ̀ àpá ìgbéyẹ̀fà ó ní nazala suratu taghabun kullaha bi Makkah illa ha'ula'i al-ayat. wípé suratu taghabun gbogbo ẹ̀ pátá Makkah ló ti sọ خياطيها وآية أكايه بين سورة قل يا أيها الذين آمنوا إن من أزواجكم إتدي إتدي قل نزلت في عوف ابن مالك الأشجعي أصف عليك نور يعرفني فتنقني عوف ابن مالك الأشجعي كان ذا أهل وولد ó ní àwọn ọmọ tó pọ̀ ó sì níyàwó tó pọ̀ fàkàlẹ̀ ìdá àrọ́ àdá àlùbọ́sù bákan ìrẹ́ yìí ó wá jẹ́ pé gbogbo pàtó bá ti fẹ́ jáde pẹ̀lú àlẹ́sà àfẹ́lẹ̀m láti lọ jágó ẹ̀sìn wọ́n wàá péjọ lé lórí wọn máa sọ wọ́n wá kọ̀ fún wọn á dúró lé lórí fọ̀kọ́ọ̀lù ìlà mẹ́tẹ̀dà ọ̀nà wọ́n wàá máa sọ pé ká lọ fẹ́ fi wálẹ̀ fún nígbà tó ń jáde lọ ní ìsìn tọ́ọ̀lọ̀ dojúkọ fún bọ́ ọba jẹ wà kú sọ̀ǹkà lọ fẹ́ fi rálẹ̀ fàyàrúkú wọ̀yà fíì ọkàn rẹ̀ kò ní gbà á yọwà ní sọ fún òun jókòó lé pé ọmọ tẹ̀lé alẹ́ sallallahu àti àwọn àyà yòókù náà nínú riwaya mi láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Abbas òun ni káàdà rọ́jùlú yorí ìlú ìjọ arákùnrin kan ọfẹ́ ṣe ìjìrá láti Mẹ́kà lọ sí Mẹ́dínà fásitì àfásàwò ìmọ̀ràtò níyàwó rẹ̀ bá ti mọ́lé ó gbé pamọ́ títí kò ní lọ. فيقول أما والله لئن جمع الله بيني وبينكم في دار الهجرة la af'alanna wa la af'alna wa la la af'alna lọ́wọ́ ń búra ipò òun búra pẹ̀lú ọkọ̀ náà gbogbo ìgbà táwọn bá tó ń bá pàdé pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìyá ní òun tí wọ́n ti fún òun yìí òun ó ti bá òun ó sì yí òun sọ̀rọ̀ fàjámà Allahu bainahum fi dar al-hijra ọlọ́run wá ṣe àwọn náà bẹ́ẹ̀ tí wọ́n ṣe é jíra sí Madina lọ́lọ́ bá kọ́ ọ́ áyà yìí kalẹ̀. على كل حال kíkọ sábà orúkọ ni nǹkan tó yájú bí kì í ṣe àyà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó fa ìtàlẹ̀ kiri ń sọ̀rọ̀ lé lórí. ọlọ́ni yá àyù àlẹ́bí ra àmàlú ìlẹ̀mí àtúwájú fún àwòláàdì fún àdúgbò nàkún fàdàrú ni. pápẹ́ ẹ̀yìn olùgbàgbọ́ òdodo dájúdájú nínú àwọn aya yín nínú àwọn ọmọ yín ọ̀tá ń bẹ fún yín nínú wọn torí bí èyí sọ́ra bí òun pé wọ́n á jẹ́ kẹ́ gbàgbé ọlọ́run àti àti sóore sójú ọ̀nà ọlọ́run wọ́n máa fún yín wọ́n máa fún náà yín láti gba

tó kẹ́ sọ́ra láti fi agbára fún ìfẹ́tẹ́ ẹni sí wọn àtàánú tí ń bẹ lọ́kàn fọ́dọ̀ wọn àti fi ìtẹ̀lé ọlọ́run ọba sílẹ̀ a ó rí pé ọ̀tá tí wọ́n gbà lérò ń bí ó ní mímọ dí àwọn ọkọ lọ́nà àti ṣe àti wá alùpùpù àwọn ìyàwó náà bẹ́ẹ̀ wà kódà nínú àwọn lọ́pọ̀ láwọn sọ pé wọ́n kúnná mọ́kọ wọn ní ikú wọn lágbára rẹ̀ gbogbo àgbà tó bá ti fẹ́ jáde lọ sí tọ́lọ́run yóò wọ ọgbọ́n kankan tí ó fi jẹ́ ọmọ lọ mélòó lọ pé wọ́n bá ń ṣe kọ̀síìn níbì kan àwọn kíkiri lọ àwọn ìyàwó wọn lódó wọn lọ́nà àti máa lọ ìgbà náà ni wọ́n gbé ọgbọ́n wá àti àwọn bùkátà kan wá tí ò lè jáde àti lọ sí ẹlòmíì sàráhà òní ọkọ̀ fún ọkọ rẹ̀ láti jáde kódà bọ́kọ wípé òun lọ sí tọ́lọ̀ mi yóò tilẹ̀ fún ma yóò ní òní jáde lọ. ó wá ní àdí ẹ̀lẹ́tì sọ̀rọ̀ náà náà sọ pé ìyá ti zamanu àlà ummati àsìkò kan bọ̀ tí ó wà á dé bá àwọn àlùmọ̀ mi. يقول فيه هلاك الرجل على يد زوجه وولده ليه تجد إقارو أخرين láti ọwọ́ aya rẹ̀ ló ti wá àbí láti ọwọ́ ọmọ rẹ̀ èyí ni pé ìparun ẹ̀ àti àlákà rẹ̀ láti ọwọ́ ìyàwó ẹ̀ ló ti wá àbí ọmọ ẹ̀. yu'ajirani bil faqr wọ́n máa fi àìní wọ́n máa fi bú inú ọba bí òun náà wọ́n wà lọ wá nìkí lọ́nà tí wọ́n gbà tọ́ àbí kó ronú àti kòǹgó owó fàyàrì kábù màrà àti kò sù yóò wà gba ọ̀nà aburú tí ọ̀dà fàyàrì yóò bá ti hànákà tọ́ba kú ó dúpẹ́ kó lọ sí ya wèrè torí pé ń wówó ń wálé ayé àtàwọn ọmọ nínú àwọn oní tafsir mi wọ́n wò pé àdáwà tí ọlọ́wọ́ bá sọ̀rọ̀ lé lórí èyí ni pé ọ̀tá tí bá lé lórí ọ̀tá ayé ni èyí ni pé àwọn ìyàwó àtàwọn ọmọ nígbà míì wọ́n fi aburú kan ọkọ wọn àbí kọ́mọ ó fi aburú kan bàbẹ́ ẹ̀. Gbẹ́gbẹ́ oríṣiríṣi ìlera ó ní ó kó bá a. Débi poison ni wọ́n fi sínú oúnjẹ fún un. Pàápàá jùlọ èyí tó bá lówó lọ tí ó tètè kú. Wọ́n á ní kò tètè kú káwọn ọba jẹ. torí pé kì í fáwọn ní tí ó tọ́ wọn nígbà míì ó lè wá látọwọ́ ìyàwó nígbà míì àtìyàwó àtàwọn ọmọ wọn lè jọ palopọ̀ láti kọ́kọ́ torí kí wọ́n lè náwó rẹ̀ nígbà míì àtọwọ́ ọwọ́ àtàwọn ọmọ ní wa eléyìí pọ̀ láàrin wa tá a bá mọ̀ àwọn náà mọ̀ pé ọ̀pọ̀ láàrin àwa so àwọn afáàmì wọn ni ọ̀tá tí ọlọ́run ọba tó gbà lérò nìyẹn àwọn àmì wọn ni ọ̀tá tọ́lọ́run gbà lérò ni ọ̀tá ti ọ̀run èyí ni pé ìjọta àwọn ẹni pé wọ́n máa ti wọ́n máa ìran lọ́nà láti má gba ọ̀nà tó tọ́ láti má ṣe rere láti ọba tó ní kúkúrú nígbà àwọn ìyàwó àtàwọn ọmọ wọ́n lè jẹ́ ẹni tí ó máa bí ọkọ wọn lọ́nà láti tẹ ọ̀nà tọ́tọ́ láti gba ojú ọ̀nà tí ọlọ́wọ́ bá lálẹ́ fún láti gba ojú ọ̀nà tí àlejò Muhammad sallallahu alayhi wa sallam làtìlẹ̀ torí ìfẹ́ mú tiwọn. wọ̀nyí dáàbò wọ́tọ́fàrù ṣùgbọ́n eléyìí kì í ṣe ojú ọ̀wà jẹ́ pé ẹwà mú wọn lọ́dàá ẹ ṣe àmójúkúrò lórí tí wọ́n ṣe torí pé àyèmọ̀kan ni wọ́n wáyé pé wọ́n mọ̀ ní òní ṣe bẹ́ẹ̀ ẹ forí jì wọ́n torí pé ẹ̀yin náà ń tẹ́ ọlọ́run bá forí jù tí ẹ bá ń sì ń forí jì látọ̀dọ̀ ọlọ́run ẹ forí jì àwọn tó bá ṣe kò ṣe déédéé sí yín àwọn afá ni wọ̀nyí táàpù àyè táàpù àdùnnú ayé wà lọ́mìnì ẹni pé fẹ́ẹ́ fẹ́ẹ́ kàkú fún ẹ̀yin mú بأن تتركوا عقابهم بعد التصميم عليه ti pé kẹ ẹ má fi ìyà jẹ wọn kẹ ẹ má bá wọn wí kẹ ẹ má ṣàbùrú sí wọn lẹ́yìn ìgbà tó bá ti fi yín wọtọ sáhùn àìhùn èyí ni pé kẹ ẹ forí jì wọn bí àǹtẹkùrùkù ẹkọ àbàwọn òbílú ní àgbè àlẹyìn torí pé kẹ ẹ ti ẹ má wọnú àti ìyà jẹ wọn lórí ẹ. wọ́tàfírù fẹ́ forí jì wọn lórí àtìsí wọn fa inna Allaha ghafurur rahim lórí pé ọlọ́run ọba ọba aláforíjì ni ọba oníkẹ̀ẹ́ tí ẹ̀dá rẹ̀ bá ti ṣe fara àti tó bá ṣe àforíjì fẹ́lò míì tó bá kẹ́yà ọlọ́run ọba ló ń ṣàforíjì fún yóò sì tẹ̀lé lóṣù tó lọ. so orí tí ayé àyíká lérò ó ní àkíyèsí lọ́lọ́run bá ń pe àwọn ènìyàn lórí iṣẹ́ rere ká má jẹ́ kó jẹ́ pé àwọn ọ̀sán ilé ayé ni ó dùn wa lọ́wọ́ láti mẹ́sùn rere ká má jẹ́ pé dúkìá táwọn wá àbí àwọn ọmọ tá a bí inú òníjà rẹ̀ ti ṣe rere ká ṣiṣẹ́ lórí ọ̀run torí pé ó ní al-baqiyatu s-salihat ó ní tí ó kù wá kù ó ní dáadáa tí ó kù wá kù lóòótọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù níbo míì ọlọ́run ọba sọ wípé àwọn ọmọ àtàwọn aya àti dúkìá fìtínà ni ọlọ́ni innama amwalukum wa awladukum fitnatun wallahu indahu ajrun àwọn dúkìá tẹ́ àtàwọn ọmọ tẹ́ ẹ bí fìtínà ni wọ́n fún yín ìtumọ̀ fìtínà ni pé wọ́n á di yín lọ́wọ́ láti ṣètò náà wallahu indahu ajrun azim ṣùgbọ́n náà wọ́n bá oore tó pọ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ ẹ̀sán tó pọ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ ẹ̀ bá ilé ṣe rere òtútù ẹ̀ níyàwó ẹ̀ ma ọlọ́run tuntun ń bò míì. وما أموالكم ولا أولادكم بالتي تقربنا تقربكم عندنا زلفى àwọn dúkìá tẹ́ ní àtàwọn ọmọ tẹ́ bí àwọn ọkọ ní wọ́n jẹ́ tẹ́ tó ṣe aláfọ̀mọ́ wa torí pé gbogbo bàbá fẹ́ máa lé yín dínlẹ̀ dínà sí ọlọ́run ọba ni illa man amana wa amila salihan àyàfi àwọn tí wọ́n ní ìgbàgbọ́ òdodo tí wọ́n ti ti tẹ̀ rẹ̀ níbòmíì ọlọ́run ti ó fi àfihàn wípé àǹfààní méjèèjì ló yẹ ká gbé wò àǹfààní dúkìá àǹfààní àwọn ọmọ àtàǹfààní ọ̀run náírà ọjọ́ gbẹ̀ndẹ̀ àìkèyàmà èyí tá a gbé gbére ọlọ́ni yóò máa láyé ń fa òmàánú wọ́n àtàlóyìn ilá mẹ́ta mọ́ ha ìkọ́lbí sẹ́lẹ̀ ọjọ́ tí dúkìá kò ní séyàn láǹfààní ó dàbí èèyàn lówó ju kárúnà lọ dúkìá rẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ àtẹ̀yámà kò sáǹfààní kàtí ó tètè wọ́n àbànúùn àtàwọn ọmọ ẹgbẹ́ bí kó dàbí èèyàn bímọ tó pọ̀ ju ti ámánà lọ àwọn ọmọ rẹ̀ wọn ò ní ṣe àǹfààní kankan sí i. ilá man àtàmọ́ àbùkọ́ńtì ìṣẹ̀lẹ̀ àyàfi àwọn tí wọ́n pàdé pẹ̀lú ọlọ́run pẹ̀lú ẹ̀mí tó mọ́ tó dáa tí ò sí aburú kankan nù ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn áyà tó wá nínú alukur'an láti máa pe àkéèsí ọmọ ènìyàn kúrò níbi gbígbàgbé ara sínú wíwá ayé àti ẹ̀tọ́ rẹ̀ torí pé àwọn yẹn àǹfààní rẹ̀ ayé náà lọ́mọ a sì máa tán yálà kí dúkìá náà tán kéèyàn máa bẹ àbí kéèyàn tó kó fún dúkìá òun jọ kóòrò tán kí dúkìá òun kó sì máa bẹ. bákan náà àyà yìí ó tún pe àkíyèsí wa ọ̀nà tá a gbà máa tún gbogbo àwọn ìṣòro tí máa ṣẹlẹ̀ àti tó ti pọ̀ mọ́ ọmọ ọlọ́ni yá àyíwọ̀n nàbí na ámàlú ìlàmí àdúwájì fún àwòládì fún àdúwọ́lá fún àgbàrò torí bí èyí díẹ̀ ni ọmọ téèyàn máa bọ́ta àwọn ìyàwó àtàyà torí táwọn míì bùkátà àwọn gbogbo ìgbà omi sáké tí ó jẹ́ sí ẹni ìgbà ọlọ́run ọba àwọn nǹkan míì kì í ṣe pẹ́yìn náà fẹ́ ṣùgbọ́n mo ní ìfẹ́ ìró ẹ̀ ń tíra láti ṣe gáàdì wọn ni kẹ́ ẹ ti ṣe gáàdì ara wọn ṣùgbọ́n àwọn yóò fún nọ́mbà yín àyàfi fẹ́ rà á. ṣùgbọ́n ẹ ṣe àmójúkò fún wọn kẹ́ ẹ sì forí jìn wọn lórí ohun tí wọ́n ń fẹ́ sẹ́yìn tí olúwo kò kò jọ mẹ́kọ̀ọ́ náà. ohun tí wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe lẹ́yìn wíwò pé kò sọ mọ́tò náà ẹ ṣe àforíjì fún ọdún wípé táwọn náà bá mẹ́rin ò ní parí láti àṣìṣe. lẹ́yìn náà ọlọ́run fún wa nírò pé dúkìá tá nílé ayé tá a jọ àwọn ọmọ a ó ní àdánwò ọlọ́run ti sàdánwò fún wa ni ń ta ni ẹni tí ó pàtì nù wa ìnáma àmúwádùkún wà ọ̀nàdùkún fitna wallahu indahu ajrun adhim náà ọlọ́run ní àwọn dúkìá wa àti àwọn ọmọ wa ìpínlẹ̀ ni wọ́n jẹ́ ṣùgbọ́n ọlọ́run ó ní ẹ̀san tó tóbi wà ó ní oore tó pọ̀ tó tóbi ní bẹ lọ́dọ̀ ọlọ́run ọba káwá ojú rere ọlọ́run ló dáa jù káwá ojú rere àwọn ìyàwó àtàwọn ọmọ àfa onímọ̀ yẹn sọ̀rọ̀ oní má amwalukum wala auladukum illa bala'an àwọn dúkìá yín àtàwọn ọmọ yín wọn jẹ́ nǹkan kan pé àdánwò ni wọ́n jẹ́ fún yín wọ́n ti bá àrùn náà kò lù á fi wọ́n dẹ̀ yín wò ní. àwọn ohun kí ni fẹ́ ṣe fẹ́ tẹ̀lé tọ́lọ́run lórí wọn àbí fẹ́ tẹ̀lé ìfẹ́ nù sí wọn. wallahu indahu indahu thawabun azim ọlọ́run ọba ẹ̀san tó tóbi ń bẹ lọ́dọ̀ rẹ̀ liman áfàrọ̀ sáà àtàwọn àlàkọ́ àtẹ̀hẹ́yìn fún gbogbo ẹni tó bá fi ìtẹ̀lé tọlọ́run ṣe síwájú lórí gbogbo ẹlòmíì lọ wọ́n á da ọkọ̀ náà ṣe máa rè sí tó sì ṣe ìfẹ́ ọlọ́run ọba àti ìwọ rẹ̀ lórí dúkìá tọlọ́run ṣe. àwọn afáàní almuradu bil fitna huna in tí wọ́n gbà lérò pẹ̀lú fìtínà ń máa yà sẹ́fìnù ìsàn ويشغله ويلهيه عن المداومة على طاعة الله ó ní ohun tó máa ṣe ìdí náà fẹ́yàn tí ó jẹ́ kó gbàgbé yóò wá gbàgbé ara rẹ̀ sínú ẹ̀ tí ò ní lè jẹ́ pé yóò dùn sínsìn lórí títẹ̀lé ọlọ́wọ́ ọba àwọn oríṣiríṣi àwọn nǹkan pọ̀ tí wọ́n máa jẹ́ ìdí náà fáwọn èèyàn nígbà míì nǹkan ọ̀bàdàn tá a fi tá a gbé sílé a máa jẹ́ fìtìmọ̀ sí wa àsìkò òun tó èyí ó sì lè kọ́ lọ sí òun ìgbà náà wọ́n fi fíìmù bádé yìí olóró sí ó sì fẹ́ wò àmọ́ òun pé tó bá ti pàjọ́ òun òun ní ìlú yòmọ́ àti àwọn míì lọ yọ́wọ́ àfún bádé yìí olóró lọ́lá ju ọlọ́ǹkọ́ lọ sí lọ. ọlọ́run títí lọ́wọ́ adìrọ̀lẹ́ lọ́wọ́ àjọpọ̀ mélòó làwọn fẹ́ pé bọ́ọ̀lù fún owó àti kòró náà títí kò sì bí kò ní fẹ́ lùkì bọ́ọ̀lù láti tẹ̀sán nígbà kì í ṣe pé wá wò ní gbẹ̀yìn lẹ́yìn lẹ́yìn bàtẹ́ ti gbọ́ kí ni ìbọ̀ọ̀lù wá fi òun lẹ̀ wá lọ dépò lè yóò máa wù bọ́ọ̀lù omi àfùbá ni ó fi ẹ ìdí bá ní ilé yóò lọ sí òkú síbi tíìbì tó wù bọ́ọ̀lù títí náà kọ́ àti títí náà mélòó làwọn àwọn oríṣiríṣi nǹkan tá a ní ní nǹkan àgbàdo tó jẹ́ títí náà fún wa tó kì í ṣe nǹkan ni sọ pé àwọn ọmọ àti dúkìá tá a wà á máa jẹ́ fìtínà gbangba lérò pẹ̀lú fìtínà náà ni ó ní tí ó jẹ́ ká gbàgbé ọlọ́run kọ́ wá dojú kọ fìtínà gangan fún rẹ̀. níbi ọlọ́run ní ìnáma àbúwádùkún wá àwòrán àbùkù kí ni hikma tó wà níbi pé ọlọ́run kọ́kọ́ dárúkọ dúkìá síwájú kó tó dárúkọ àwọn ọmọ. torí pé èyí tó máa ń jẹ́ tìtìlẹ̀ jù òní dúkìá náà nínú làwọn sọ wọ́n fẹ́ràn dúkìá wọn àwọn ọmọ wọn ò èyí tó jẹ́ pé lórí àwọn ọmọ òun gan torí ìfẹ́ dúkìá ní ṣe so àwọn èèyàn kí ló dé dáadé ráwọn tó máa ń lọ ọmọ wọn ṣẹ̀gbọ́n owó dúkìá ló nífẹ̀ẹ́ jù tó ń gẹ́gẹ́ ní fìtílẹ̀ tó tóbi ju fìtílẹ̀ àwọn ọmọ lọ ìdí inú tọ́lọ̀ kọ́kọ́ ti mẹ́ńṣọ̀ rẹ̀ síwájú ọmọ ọlọ́ni kálá ilẹ̀ ìkáàná làyàkọ̀ọ́ ọ̀rọ̀ áhù ìsáwọ̀nà dájúdájú èèyàn a máa kọjá ẹnu àlà a máa torí kókún a sì máa ṣègbéraga lópin ìgbà tó bá ti rí pé òun lọ́lá òun lówó ìgbéraga ọ̀bà dé tẹ́lẹ̀ kò sí ṣùgbọ́n tó bá ti dé tọ́lá dé ìgbéraga òdì sọ ilé láti mọ̀ pé fìtínà dúkìá ó ju fìtínà ọmọ lọ. àdéhùn wá láti ọ̀dọ̀ imam ahmed àti tirmidhi àtàwọn míì lọ láti ọ̀dọ̀ taab ibn rọbì radiyallahu àn ó ní sẹmí sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul إن لكل أمة فتنة وإن فتنة أمتي المال هنرجع كلا لبعض الأمة ولو في الكفة fún wọn. tá a bá ka gbogbo àwọn ìròyìn tọ́nà ń fún wa nípa àwọn àlùmọ̀ tó kọjá a rí oríṣiríṣi fìtínà tọ́nà ń ṣe báwọn ìlú. ṣé báwọn kan lọ́wọ́n ṣe fìtínà fún látara ọkùnrin wọ́n pé àtàwọn ọkùnrin lọ́dí wọ́n ìgbádùn wọn ò ní rí látàwọn obìnrin. fìtínà lélẹ̀ náà tọ̀ ṣùgbọ́n fìtínà àwọn ọmọ àlẹ́bí sọ́nà bá wà ní kí ni ní àlùmáàlì ó ní fìtínà kan tó so tọ́jẹ́ fìtínà ńlá fún àlùmọ́ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam a bá sì wò rí bẹ́ẹ̀ ni. bàbá kan ní kánò lọ́jọ́ kan tó ti pẹ́ ó ní owó owó tí ń dẹ́rù owó kú táwọn èèyàn wọ́n tó pọ́pọ́ níbi ẹ̀rọ gbàdáńgbà rẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn lọ́dẹ lọ sí ẹ̀rẹ̀ ground wọ́n àwọn gbé bàbá sínú kábàáyì bí wọ́n ti ń gbé síbẹ̀ tọ́ba láwọn jáde tó ń jẹ́ mi òkú lọ́ọ̀bà jáde wá lọ́ọ̀bà jáde kú ònú lẹ̀ wọ́n ti ṣe ṣe ilẹ̀ ọ̀gbá àwọn àfa àṣekúra ni wọ́n ṣe yà tí wọ́n ṣe gbogbo ẹ̀ ilẹ̀ ọ̀gbá wọ́n á ní ẹ̀gbọ́n kò sọ́gbọ́n mi ká dàbí pé ó ní nǹkan kan tí bàbá yìí ṣe báàmù ọlọ́run fẹ́ fi ma àwọn ẹ̀dá tó àyàfi bá mọ kí ni aburú kan bàbá yìí ṣe òkú tó di pé ilẹ̀ gbà á àyàfi tábà ti tàwọn india ló kù tá a sọ náà sí tó bá jóná tó dé eruku àwọn àkó sínú bọ́lbá àwọn àna kọ́kọ́dọ̀ àwọn ní àwọn ọmọ láwọn ọ̀fẹ́ bá ń fún bàbá rẹ̀ làwọn ìyàwó wa ní ẹwà ó ní nǹkan kan tí ń rú wa lọ́kàn àmọ́ kí ni ìjọ náà yàrá kan ń bẹ nínú yàrá yìí ẹnìkan ọ̀wọ́ yìí bàbá nínú ọ̀rọ̀ kò sì gbà kẹ́nìkan tó ìyẹ̀wò ẹ̀ tó bóyá bá a bá yí yàrá náà lè mọ ó ní ìṣẹ̀ṣẹ̀ tí bàbá ń ṣe lókọ̀ nígbà wo ó débẹ̀ wọ́n lọ rí irú ẹ̀kọ́ tí bàbá ń ṣe kùránì lágbọ́n bí wọ́n kọ́ kùránì tuntun wọ́n gbé sí láti ìdí láti ìdí bàtà bàbá lórí rẹ̀ àti ọmọ wọ́n ti ṣe ògùn owó onáwó kọ́ọ̀tù báyìí wọ́n á máa lọ gba àwọn nǹkan lé lórí ó ní àsìkò tí wọ́n máa dá lé lórí wọ́n á wádìí sálà àfáà bàbá yìí sani àfáà kì í ṣe ìṣègùn fún bàbá yìí àwọn ìyàwó ní ẹnì kan làwọn mọ̀mọ̀ gbogbo ìgbà tó bá ti dé bàbá àwọn ọ̀gbádùn mọ́ àti bí ọlọ́wọ́ ọba rẹ̀ ni ó sì lè jẹ́ kó ní torí pé àfáà náà là ń pè nígbà àwọn lọ bá lọ́wọ́ átàdàyé irú iṣẹ́ tó ń ṣe fún tó fi ṣòro eléyìí ẹni ó gbé kùránì ló gbé sí méjì bàtẹ́ ti ọ̀tún rẹ̀ lórí ilé pàṣẹ tó ń fi rẹ̀ lórí ilé aláṣẹ aláṣẹ náà láṣẹ òṣè ó sì kọ́ mọ́ kíláàsì lẹ́bàá ilé rẹ̀ káwọn èèyàn ń kí òun. so ibi tí ìfẹ́ mú ìfẹ́ dúkìá tó dé fún àwọn èèyàn kọjá gbéyàn máa ń rìn so èyí ló tó jẹ́ pé ọlọ́wọ́ bá kọ́kọ́ mẹ́rin sẹ́ni dúkìá síwájú àwọn ọmọ. بيته صدق رسول الله صلى الله عليه وسلم نبقى كوني في سنة تصو ولو في سنة وعن أمه ونجوكيا بقنا هو أنه سرى الطبراني عن أبي مالك الأجزاعي إيه وجسر الله نبي محمد صلى الله عليه وسلم صحيح ليس عدوك الذي إن قتلته كان لك نورا kìí sọ̀tà rẹ lẹni tó yẹ pé kó o bá pa ìmọ́lẹ̀ ò wà fún ọ wà ń sọ̀tà lẹ́ta dàkọ́lùkà ìjẹ́nà tó o bá kọ́ ọ wà ìjẹ́nà kí ni wọ́n gbà lérò bí kìí sọ̀tà rẹ ni kì í fẹ́ ní tẹ̀gbọ́n jà lọ́yẹ́ pé kọ́ba ilẹ̀ kọ́ àìjẹ́nà lọ́wọ́ lọ. fún bí wọ́n bá ti pa ìgbéga ni fún ọ ọ̀tá rẹ kàn. 一夜，哎，直接轰动你人家的实力。哎，我我讲一个的，我来听人爱的爱的，除非我他不住我他咯。ولدك الذي خرج من صلبك ثم تجد لك على عليه ثم أعدى العدو لك مالك الذي ملكت أيمينك lẹ́yìn náà ọ̀tá tó tún délé ń lọ ó ní dúkìá tó fọwọ́ rẹ̀ kó jọ àwọn gangan lọ̀dá torí pé ọ̀pọ̀lọpọ̀ tí máa jẹ́ káwọn èèyàn súnà ó ní ìfẹ́ àwọn ọmọ tó bí àbí ìfẹ́ dúkìá tó kó jọ wallahu indahu ajrun azim ẹni tí ò bí ó ayé ẹni tí ò ní òun náà kúkú gbélé ayé. tó bá wá délé ayé òun tó àbí ọlọ́wọ́ba òní ẹ̀ka yóò wà ní yóò ní yóò ní ju ẹni tí ó nílé ayé lọ wàláwù ìdáwù àjẹrò àbí ọlọ́wọ́ ọba òní eka tó tóbi ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́ni فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون قال أن تريد أي فاتقوا الله فاتقوا الله وبا ما استطعتم lágbára wàtmáhù ẹgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀sì gbọ́ sí òbútẹ́ wà àfihàn bẹ́ẹ̀ ni ẹ̀tẹ̀lé tọ́lọ́run ẹ̀tẹ̀lé tòbútẹ́ rẹ̀ وأنفقوا خيرا لأنفسكم أنا دوكي عن سجونا فدا إليه لولوري بقين ومن يوق شح نفسه فأولئك هم المفلحون gbogbo ẹnikẹ́ni tó bá ju agbára ahun ọkàn rẹ̀ ahun tọ́nà ń dáná tọ́ba ilé dàgbà rẹ̀ lọ àwọn ẹ̀yìn oníwọ́n jèrè lóòótọ́ bẹ́ẹ̀ ní àlùfẹ́ àná. àbá onímọ̀ yàtọ̀ ó ní فابذلوا أيها المؤمنون في تقوى الله جهدكم وطاعتكم ẹgbìyànjú ẹ̀yin òfin ẹ̀yin tẹ́gbà ọlọ́run ọba gbọ́ níbi ìbẹ̀rù ọlọ́run ọba àti ìtẹ̀lé àtẹ rẹ̀ واسمعوا لرسول الله سماع تذكر وتفكر ẹgbọ́ tí àlejò sallallahu alaihi wa sallam lẹ́nu ní gbígbọ́ tẹ́ẹ̀sì ṣiṣẹ́ pé tẹ́ẹ̀ ronú sí tẹ́ẹ̀sì kíkẹ́ ìwà wò. وأطيعوا أوامره واجتنبوا نواهيه ẹsẹ̀ ń tọ́ba kan yín láti àti ṣe ẹsẹ̀ ìlẹ̀ sí ń tọ́ba kọ̀ fún yín wà á ń fipò mímọ ọ̀gá kọ̀ fún mi lọ ẹ̀mẹ́ nínú tọ́lọ̀ ọ̀gá tẹ̀lé àdìsí fún yín ìyẹ́kùn kọ́yọ̀ lákùn eléyìí omi ó dùn fún yín. ومن سلم من البخل ومنع الفضل gbogbo ẹnikẹ́ni tọ́ba kówọ́ tọ́ba kóyọ́ tó kọ́tẹ̀ àbí tọ́ba yọwọ́ tó yẹ tẹ̀ kúrò níbi àwọn ṣíṣe èyí tọ́lọ̀ ń ṣe sínú ọkàn rẹ̀. àti tó kọ́ mímọ̀ ọkọ̀ fáwọn èèyàn láti fún wọn ní àjùlọ àti ọlá tọ́lọ̀ ń ṣe fún kó fi ṣiṣẹ́ wọn pẹ̀lú ẹ̀. فأولئك هم الغافرون بكل خير أو إليه àwọn ni wọ́n ìbò oríṣiríṣi oore tó tóbi èyí ni pé àwọn ni wọ́n kéré oore ọ̀dọ̀ ọlọ́run ọba àlùfáà ìlú màjèkú lè má bà láwọn tí wọ́n gbogbo tó bá wù wọ́n tí wọ́n ń fẹ́ níjọ́ gbẹ́gbẹ́ àṣeyàmà nínú àjẹ́nà ọlọ́run ọba. àyà yìí ní àwọn tọ́lọ́run ọba ti sọ sẹ́yìn nípa pé dúkìá fìtínà ni ọmọ tá a bí wàá máa jẹ́ fún wa nígbà míì kódà ọ̀ka tó fojú hàn ni wọ́n ọlọ́run wá ṣe ìkìlọ̀ pé ọlọ́run ká tẹ̀lé tọlọ́run ká má tẹ̀lé ìfẹ́ àwọn ọmọ a bí àbí dúkìá a ní ká gbọ́ ti òjíṣẹ́ ńlá àdájọ́ Muhammad sallallahu alaihi wa sallam lórí gbogbo ń tọ́pa wá rẹ̀ ká ṣe èyí tọ́pọ̀ fún wa ká fi sáábà ilé ṣẹlẹ̀ àti pé owó tọ́lọ̀ ń ṣe fún wa lọ́nà aláàlì ká yọ nínú ẹ̀ ká ná sójú ọ̀nà ọlọ́run eléyìí náà ti ru orin ọlọ́run ló gbọ́n bẹ́ẹ̀ lẹ́yìn àti ìyá rẹ̀. níbi a fẹ́ gbọ́ yí pé fásitì lọ́hà mọ́sàkà rí èyí ni pé àtẹ̀kílì àwọn nǹkan tọ́lọ̀ ń pa wá láṣẹ láti ṣe nínú àwọn ṣẹ̀ríà ó ní á ṣe lébi agbára wa ni. ọlọ́wọ́ bá sọ láyé bòmí pé la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́wọ́ bá kì í kì í kì í kàbí kì í ṣe nǹkan kan àbí kì í fún pa láti ṣe nǹkan kan àyàfi tí ó lè ṣe gbogbo ènìyàn pátá kò sí nǹkan kan tọ́lọ̀ ń pawá láti ẹ̀rẹ̀ àwọn tí ń ta lè ṣe èyí ni pé gbogbo tọ́lọ̀ ń pawá láti bá a bá gbìyànjú á lè ṣe àtọ̀rọ̀ náà tó ní rabbana la tuhammilna ma la taqata lana bihi ìwọ náà mọ́gbèrè e wá nǹkan àlè lè gbé bẹ́ẹ̀ ni ọlọ́run ti gbà yí kó wọn ò ní gbé lu àlùmọ́ àlùmọ́ eléyìí kan pé gbogbo àwọn olùtọ́lọ̀ ń pa wá láṣẹ láti ṣe ohun tágbára wa lè ṣe ni àti ntọ́lọ̀ ń pa wá láṣẹ láti jìnà sí eléyìí ó di dandan ká jìnà sí. ṣùgbọ́n kí ni túmọ̀ mọ́tàpáàtì ìwọ̀nba bẹ́ẹ̀ bá lè lágbára èyí ni pé ọlọ́run ni kí òun ṣùgbọ́n ìrìn fẹ́ kì í orí ìdúró lẹ́ẹ̀kì kì í tó bá wá tẹ̀lé pé ìlera ò sí ẹ lè dúró ńkọ káàsì òun lẹ̀ ní èyí ni pé èyí tó bá rọ̀ yín lọ́rùn nú ẹ̀ ẹ fi kí òun tó bá jẹ́ dòkó ni ẹ fi ń dòkó tó bá jẹ́ ní dùbúlẹ̀ ni ẹ fi ní dùbúlẹ̀ eléyìí ni ìsìnkọ́ à fọ́nà ń gbà ẹbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ lágbára mọ́. ṣùgbọ́n tọ́lọ̀ kọ̀ fún yín ó di dandan kẹ́ sí ilẹ̀ ọlọ́run kọ̀ fún yín láti ìwọ́n o ara mi ò lè gbà á mi ò ní sùúrù láti fi ìlẹ́jú ṣe bẹ́ẹ̀ ọlọ́run sì ní fásitì kò lọ́ àmọ́ ọlọ́run bẹ́ẹ̀ ṣe lágbára mọ́ rárá gbogbo ntọ́nà bá kọ̀ fún yín pé kẹ́ ẹ sílẹ̀ ó di dáadáa kẹ́ ẹ sílẹ̀ ìdí nu sí Ànábì sallallahu alaihi wasallam tó fi sọ nínú súnà rẹ̀ pé ma amartukum bihi fatu minhu mastata'tu ohun tí ń bá parí láti rẹ̀ ẹ ṣe gẹ́gẹ́ bá agbára yín fi mọ́ wa ma nahaytukum anhu fajtanibuhu ṣùgbọ́n èyí tí ń bá kọ̀ fún yín ẹ jìnnà sí tefetefe eléyìí ó wà nù hafa'i al'umma nabi muhammad sallallahu alayhi wa sallam àdìsí wa ní láfàdí ni pé fa'ida amartukum bi shay fatu minhu mastata'tum tí n bá parí láti ẹ ṣe nǹkan kan ẹ ṣe níwọ̀n bá bára yín wa idha nahaytukum an bí n bá kọ̀ nǹkan fún yín pé kẹ́ ẹ má ṣe ẹ̀fí ilẹ̀ gbọ́dọ̀ ṣe. eléyìí ó wà nù kọ̀tọ́ ìgbà àgùnmà lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ náà tó ní wàtmáwù wà àfihù ìtumọ̀ ni pé لا تكونوا كالذين قالوا سمعنا وعصينا. ẹ gbọ́ ẹ sì gbà kẹ́ ẹ tẹ̀lé ń dá ọkọ̀ fún mi ẹ má ti kọ́sì pẹ̀lú àwọn kan gan ní agbọ́ ṣùgbọ́n àní tẹ̀lé àgbà àwọn ẹ̀dọ́ kan síwájú àwọn ẹ̀dọ́ yín àwọn ti sọ fún ànẹ́bí wọn pé tẹ̀lé náà wà àpẹ́yìn náà agbọ́ àti kọ́ àní àní tẹ̀lé gẹ́gẹ́ bí ìjọ ànẹ́bí náà àwọn tí ọlọ́run sọ nípa wọn pé وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم يعني wọn fọkànlọ ìpé ìwọ ọlọ́run àwọn ẹ̀tọ́ tó rán mi sí gbogbo ìgbà tí ń bá pè wọ́n wọ́n a máa fi ọwọ́ wọn ti sí i nígbà míì wọ́n daṣọ bora wọn lórí kí wọ́n lè mọ́gbọ́n tí mò ń sọ wọ́n àkọ́rù bẹ́ẹ̀ ni wọ́n kọ̀ǹtínú láti máa wà burú tí wọ́n ń ṣe wà dákbàrù wọ́n á ṣe girman kai wọ́n ṣe mọ́tòmọ́tò tó ẹ̀yẹ mọ́ṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́ni wọ́n sùnmọ́rú wà àfihàn ẹgbọ́ ẹgbà ẹ̀sùn mọ́ṣẹ́ bí àwọn kan àwọn kẹfẹ́ ní mọ́ta tí wọ́n sọ fún ànábì tí wọ́n sọ fún àwọn èèyàn wọn nípa ànábì sallallahu alaihi wa sallam tó ń sọ pé la tasma'u li hadha al-Qur'an walghaw fi ogun nǹkan ṣoṣo lọ́wà lórí pé kò sí ọ̀nà tá a gbà a rí pé kò sóògùn rẹ̀ àwọn èèyàn lọ bá àwọn èèyàn tá a mọ̀ tí wọ́n mọ̀ wọ́n sọ àwọn èèyàn tá a mọ̀ pé wọ́n gbóná nínú orin kíkọ àwọn tá a mọ̀ pé wọ́n gbóná nínú aláwo gbogbo wọn la rántí gbogbo wọn náà padà wá sọ fún wa pé yìí kìí ọ̀rọ̀ awo kìí sì bẹ́ẹ̀ sì ni ìdánkọ́ so a lóògùn ní ìbánisẹ̀ ni pé la tasma'u li hadha al-Qur'an ẹ má tẹ̀sẹ̀ títí tí ń bá ń kà tí ń bá ń kà ẹ má tẹ̀sí sí ọ ẹ má gbọ́ wàlúhàó fi nígbà tí ń bá ń kà ń gẹ́gẹ́ ẹ̀yẹ máa pariwo wọ́n fi lé má gbádùn tí wọ́n kà so ẹ̀yẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀nà ni wọ́n máa ń wà àfihàn ẹgbọ́ ẹgbà wà á ń fi kú ọ̀yàn ọ̀lẹ̀ àǹfóṣepọ̀ ẹ̀ná tí ojú ọ̀nà àtọ̀lọ́run olólóore jù fún yín ẹ má ṣe tẹ̀lé àwọn ọ̀sán tó ń sọ pé látó ń fi kú àlàmọ́ni ẹ̀ńdà rasulillahi hatta yẹn fọ̀kù ẹ má ṣe ná owó orin lórí àwọn òṣèlú àwọn tó ń tòsíwájú àlejò Muhammad títí wọn fi túká ẹ má náwó fún ọmọ ọlọ́ni wà á ń fi kú ẹ náwó orin lójú ọ̀nà àtọ̀lọ́hùn kọ́yọ̀ ní àwọn kòtìkò olódàájú fún yín olólóore jù lẹ́yìn náà lọ́nà ni wọ́n máa yún ọ̀ṣọ́ kaná sí fọ́ọ̀nà ìfàwọ́mọ̀ lópinfún gbogbo ẹni tó bá ju agbára ahun ọkàn tí ń bẹ lọ́kàn rẹ̀ lọ tọ́náwó rẹ̀ tó gbọ́ ọ̀nà tọ́lọ́run àti àwọn nǹkan tó jẹ́ oore àwọn yẹn àwọn ni wọ́n jèrè lọ́jọ́ péjì àlùfíàmà ọlọ́wọ́ sọ wọ́n lẹ́sàn-án ẹ̀sán tó pé pérépéré pẹ̀lú àfikún كلمة شكر أتبدو البخل له وبولاء أهلي ثم البخل ọlẹ́ntì máa ń sàwọn pẹ̀lú nǹkan rẹ̀ ṣùgbọ́n ashur ọlẹ́ntì máa ń sàwọn pẹ̀lú nǹkan rẹ̀ yóò sì tún máa sàwọn pẹ̀lú nǹkan lòmí ètò ìtẹ̀tẹ̀ ẹ̀ náà yóò fi sàwọn pẹ̀lú ẹ̀. àbí pẹ́ẹ́pẹ́ ó ní ẹnìkan jẹ́ pé yóò di ti ẹ̀mú kankan kan kò ní fún yàrá ṣùgbọ́n lójú kòkòrò yóò fẹ́ gbà lọ́wọ́ ẹ̀rù mi òun ni wọ́n ń pè ní sẹ́fì ẹ̀rí pé àwọn ohun títí ẹ̀ ó léṣe nìkan ṣùgbọ́n ọlọ́run ní ẹnikẹ́ni tó bá lè ju agbára ru àwọn bá ń lọ lọ́kàn rẹ̀ tó gbọ́tọ̀ ọlọ́run tó tẹ̀lé tòjú fẹ́lá àlẹ́jù Muhammad sallallahu alaihi wasallam tó sì ná dúkìá rẹ̀ ojú ọ̀nà oore ojú ọ̀nà tọ́lọ́run àwọn yẹn àwọn ni wọ́n jèrè nígbà ọ̀gbẹ́ ẹ̀dẹ̀ àlùkìyàmù. náà ọlọ́run ni ṣókà náà fi àwọn ọkùnrin rẹ̀ eléyìí ẹ pé àwọn eré àdínú kó tó di pé èèyàn náà ní i so inú ọkàn yẹn oní ọ̀wà ni ó transfer sí oríkèé rẹ̀ kò ní lè gbọ́wọ́ láti nà á fún kò ní lè sójú kúrò níbi èèyàn bíi sọ́gbà nìyàn torí pé ọlọ́run níbo mi pé wà ó fi rọ́tì ẹ̀rùkùtù ṣó ọlọ́run ọba ó fi ọkàn ní àrùn gbogbo bá máa fẹ́ràn ara ẹ̀jẹ̀ lónìí lọ ara rẹ̀ ní máa ń fẹ́ kìí fẹ́tẹ̀ lèmi ṣùgbọ́n tí èèyàn bá ju agbára rẹ̀ lọ tí ọ̀tẹ́pẹ́ ní ọkàn rẹ̀ tó ṣe èyí tó da eléyẹn òní ni ó jèrè ìjọba àdìgbẹ́yàmà. tó ń pa dandan lórí mùsùlùmí kó ní agbára ọkàn kọjá pé agbára ọkàn rẹ̀ yóò lágbára ju àwọn ahun tí ń bẹ lọ́kàn rẹ̀ lọ àti àwọn nǹkan tí máa sọ pé kọ́mọ́sóore kọ́mọ́sóore torí pé ọlọ́run bá ṣe ìṣàrà lọ síbi eléyìí tó ní المال والبنون زينة الحياة الدنيا dúkìá àtàwọn ọmọ tá bí ọ̀sán ilé ayé lásán lẹ́yìn náà lọ́lọ́run wá ní wàlìdáàfíà ti sọ nìfà ẹ wá rí èébì máa tẹ́kù ó ní iṣẹ́ rẹ̀ eléyìí wọn máa tẹ́kù lórí pé òun ò ní òun kì í ṣe lásán olólóore jù lọ́dọ̀ ọlọ́run ọba khairul inda rabbik olódàájú lólóore jù lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ sàwáàbàní olólóore lẹ́sàn-án jù wa khayrun amala ó lè yẹ máa sojú kòkòrò rẹ̀ ojú kòkòrò rẹ̀ òun ló dáa jù pé ìwọ sojú kòkòrò. tọ́ lẹ́yìn náà lọ́lọ́run tó wá sọ nípa níná sójú ọ̀nà àti èyí ọwọ́ sọ lọ́nà míì bí tẹ́ pé tẹ́ ẹ bá ná owó sójú ọ̀nà àtọ̀ náà. bí ìgbà tẹ yá ọlọ́wọ́ ọba lówó ni yóò san padà ọlọ́wọ́ ni إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم bí ẹ bá yá ọlọ́wọ́ ọba lówó ní yíyá tó dáa yóò san padà fún yín yóò ti wá lọ́kọ rẹ̀ fún yín yóò wá forí ẹ̀fẹ̀ rí bì yín wọn bá wù ṣàkó ọlọ́run ọba ọba ọlọ́pẹ́ ni a máa dúpẹ́ fẹ́rù ẹ̀ tọ́ba ti tọ́ba wù ọpẹ́ halim ọba aláàánú ni a máa sàánú fẹ́rù ẹ̀ tọ́ba gbọ́ sí ẹ̀. الانفراد القرض قال ان كقرضوا كلمة القرض léde lárabí arábí kò ní alùpàpù ó ní kéèyàn gé nǹkan ò ní kọrù ṣùgbọ́n ní sẹ̀ríà kọ́pù jù nínú ìmáà yóò pé ìdìmọ̀ yẹn dáfẹ́ òbí yìí tó mà yàrá kù ẹ̀yìn kó yóò gé díẹ̀ nínú dúkìá kó fún ẹni tí ó ṣàǹfààní pẹ̀lú ẹ̀ tí ó wà á dágbada tí ó dà padà tó ń gbà ní kílẹ̀ ń pè yíyá náà ni ẹni pé èèyàn ó gé nǹkan kan nínú títí ẹ àbówó yóò fún ẹni tí ó ń pàǹfààní pẹ̀lú rẹ̀ ó ń tọ̀ wọ́n wà á dá padà fún nígbà míì tó ní òun náà ni wọ́n pè yíyá. èyí ni pé tẹ́ ẹ bá ẹni yá ọlọ́run tẹ́ ẹ bá náwó sójú ọ̀nà tọ́lọ́run bí ìgbà tẹ́ ẹ ọlọ́run ni ọlọ́run ọ̀sán nígbà tí wọ́n wà bí ó tí wọ́n bá wá san yorùbá ìfù lẹ́kùn yóò san fún yín ní ìpele ìpele ìpele ìpele tí ò fẹ́ ń tọ́mọ pípọ̀ rẹ̀ yàtọ̀ lọ́wọ́ ọba. tó ṣíṣe muhammadu àti ọlọ́run ọba ọlọ́run pẹ̀lú orúkọ oríṣiríṣi. níbí ó pè ní kọ́rọ̀ yíyá níbò míì ó pè ní ó pè ní bayi títà nígbà míì ó pè ní ṣọ̀rọ̀ rírà nígbà míì ó pè ní ijara ẹni kátàkárà. nínú àwọn ní in ibo lọ́ha kọ́rùtà hasana yorùbá ìṣòro ẹ̀yìn níbi ó pè ní koro ẹni yíyá yàlúwó níbo mi ọlọ́ni inna Allaha ashtara mina al-mu'minina anfusahum wa amwalahum bi anna lahum al-jannah ọlọ́wọ́ bá rà láti ọ̀dọ̀ múmi ní kí ló ra ọ̀rà ẹ̀mí rẹ̀ wa amwalahum àti dúkìá wọn bi anna lahum al wa sọ padà pẹ̀lú al-jannah ra dúkìá múmi ní àti ẹ̀mí ẹ̀ ọ̀rà wípé yọ sọ padà pẹ̀lú àlùjánnà níbo mi ọlọ́run pè ní bẹ́ẹ̀ ọlọ́run ní fastabshiru bibay'ikum alladhi bay'atum bihi ẹ ṣe ìròdùnú ìròdùnú pẹ̀lú rírà tẹ bá ọlọ́run so títà rírà tẹ bá ọlọ́run so ẹ fúnra yín ní ìròdùnú torí pé kò sẹ́ni tọ́bọ̀ lọ́n dòwò pọ̀ tí ó tí ò ní tí ò ní jèrè ẹnì kan ọ̀bọ́ lọ́n dòwò pọ̀ ní kókò fún níbo mi ọlọ́run pẹ̀lú tìjára hal adullukum ala tijaratin tunjikum min adabin alim تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم إذا يوني في مني تجارة تأتي lóyè tó jẹ́ pé yóò kó yíyan kúrò níbi ìjìyà náà onífẹ́ gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba kẹ́sì gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ kẹ́sì ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú dúkìá yín àti ẹ̀mí yín oní òwò kẹ́sì pẹ̀lú ọlọ́run. ọlọ́run ti sọ láyé ibòmí pé ilẹ̀ nàdínà yatluna kitab Allah wa aqamu as-salata wa anfaqu mimma razaqnahum sirran wa alaniya yarjuna tijaratan lan tabur. ẹ ráwọn tí wọ́n ń ka kíra ọlọ́run ọba tí wọ́n sì ń gbé ìrùn dúró tí wọ́n ná dúkìá wọn nínú dúkìá tọ́lọ̀ ń ṣe lárúbìkì fún wọn wọ́n ná ní kọ̀kọ̀ wọ́n sì ná ní gbangba wọ́n wá ń wá owó yóò ní ìkùnà nínú owó yóò sí òfò ń bẹ̀ owó yóò sí àdánù ń bẹ̀. Now, ẹ̀wò tọ́lọ́run bí ó ní ẹ̀wò tó dáa kí ni kọ́rbùn hasan ó lè déyẹ̀ rí láti di iṣẹ́ tó ṣorí àláì lọ́nà tó bàtà tó sì tún náà lójú ọ̀nà tọ́lọ́run pẹ̀lú ìfúlà eléyìí ló ń ìdí inú tọ́lọ́run ti sọ́gbọ́n pé yá ayọ̀ lẹ́bí náà hàn lọ́rùn. لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ọlọ́run ní afẹ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ṣe bà iṣẹ́ ẹ̀yin jẹ́ sábàkà bẹ́ẹ̀ ń ṣe ẹ má bàjẹ́ pẹ̀lú ìrèkó ṣíṣe àti fífi aburú kẹni bẹ́ẹ̀ é fún gẹ́gẹ́ bí ẹni tí ń ná dúkìá rẹ̀ torí iṣẹ́ ìwọ̀n lè rí i àti sẹ́yìn òun lè sọ àti fọ́ ní káwọn èèyàn lè gbọ́ ó ń ṣe é torí ìyá ni torí káwọn èèyàn lè rí pé ọ̀nà wo so ìdí inú tó fi jẹ́ pé ọ̀gbọ̀n hasan ó ní èyí tá a dúkìá tá a rí lọ́nà tó gbà tọ́ tá a sì ná sí ọ̀nà tó gbà tọ́ pẹ̀lú islam fọlọ́wọ́ ọba. والله شكور حليم ọlọ́run ọba ọba tí máa dúpẹ́ fẹ́bẹ̀ ọba aláàánú ni àdíjà Ànábì sallallahu alaihi wa sallam ó wá ó sì fèèyàn lẹ́rù fún gbogbo ẹni tí bá máa ronú ó ní yanzilu Allahu fi as-sama'i ad أو لثلث الليل الأخير فيقول من يدعوني فأستجيب له أو أو يسألني فأعطيه ثم يقول من يقرض غير عديم ولا ظليم wípé gbogbo ọjọ́ kọjọ́ òní ọlọ́run ọba a máa sọ̀kalẹ̀ wá sí sánmà nígbà tí òru tó bá pín sí méjì àbí òru tó bá pín sí mẹ́ta ìkékèsì pín kẹta rẹ̀ ọlọ́wọ́ bá mọ̀ sọ pé ta ni nínú ẹ̀yẹ ẹrú mi tí ó dá mi lóhùn àti ń pè mí kí n lè dá lóhùn ta ni nínú ẹ̀yẹ ẹrú mi tí ó bi mí léèrè kí n lè fún mi bí ń béèrè eléwo ni nínú yín. yóò yá ẹni tí ẹni ọlọ́rọ̀ lówó yóò ọlọ́rọ̀ yóò lówó lẹ́ni tọ́rẹ́ pé kìí ṣe alábò sì jẹ ọba torí pé ọlọ́rọ̀ ọba ọlọ́rọ̀ ni owó téèyàn ọ̀yà òun sí ẹ̀ náà ni bẹ́ẹ̀ sì ni ọba lórí ẹ̀dá rẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́. ẹlẹ́ẹ̀kejì nínú àdìsí náà wọn ni àdìsí Abu Hurairah tí Ànábì sallallahu alaihi wa sallam tó sọ pé inna malakan bi babin min abwabi as-sama' yaqulu man yuqridu al-yawma yujza ghadan wípé màláìkà kan a máa dúró ní lẹ̀kùn kan nínú àwọn lẹ̀kùn sánmà wọ́n a máa sọ báwọn èèyàn fi ń bẹ́lẹ̀ ayé pé man yuqridu al-yawma eléwo ni ó ń ya ọlọ́run ọba lówó lónìí yúdìbì gádàn tí ó san lẹ́sàn rẹ̀ lọ́la wà mẹ́lẹ̀kẹ̀ ìbáàbí àkọ́ bẹ́ẹ̀ ni màláìka ní ìfúwà ní lẹ́kùn mi òun ọmọ sọ pé aláhùnmá ọkùnrin mú fèsì ìkọlàfà ìwọ ọlọ́run ọba gbogbo ẹni tí ń lọ sójú ọ̀nà rẹ fún ní ìlọ́po ìlọ́po rẹ padà.

wọ́n láti àwọn màláìkà tí ń bẹ náà tó wọ́n náà bá gbogbo ẹnikẹ́ni tó bá wọ́n rẹ̀ kò tí ọ̀nà gbogbo ọ̀nà wọn wọn. dúkìá ti ń sọ̀rọ̀ bá àjẹ́. ó sì rántí màláìkà tí ń bẹ náà wípé wọ́n náà gbogbo ẹnikẹ́ni tó bá lọ́sọ́jú ọ̀nà títí ẹ̀ tán fún ní ìlọ́kùn ìlọ́kùn. ó sì rántí pé ọlọ́wọ́n bá a máa dúró ní sánmà sí sánmà dúkìá rẹ̀ ilé ayé láti máa sọ fún àwọn ẹ̀dá rẹ̀ pé eléwo ni ló ń pè mí kí n dá lóhùn eléwo ni ń bẹ̀ mí kí n fún ní kí n tọrọ eléwo ni ọ̀yà ọlọ́run ọba lówó tí kì í ṣe aláìní tí kì í ṣe ọba tí máa yẹ̀yẹ̀ jẹ́. nígbà tí apẹ ọlọ́run ọba ní ṣàkó ọba tí dúpẹ́ ọlọ́run ọba máa dúpẹ́ fún ẹrú rẹ̀ nígbà wo ó ní ìgbà tí ẹrú bá ṣe rere yóò dúpẹ́ fún pẹ̀lú sísan lẹ́sẹ̀ tó pọ̀ ju tó ṣe lọ léyìí tó pọ̀ ju tó ṣe lọ. àríyìn ó ní ọba tí kì í yára dá ẹrú rẹ̀ lẹ́jọ́ torí torí àánú tí ń ṣe fáwọn ẹrú ẹ̀ tẹ́rù bá tẹ̀tẹ̀ ọlọ́run bá ń kú láti rí tọ́ba tún tẹ̀tẹ̀ ní ọlọ́run tún kú láti rí àyàfi tọ́ba yẹ kó gbọ̀ngàn fún ẹ lọ́lọ́ tú àṣírí ààrẹ òdínú tọ́lọ̀ fi ń bínú sí ẹni tí ó ṣe kankan ní kọ̀kọ̀ sí ọ̀dà tí ó lọ sí gbangba tí ó mọ̀ pé gbogbo báyìí lánàá mo fi báyìí lánàá torí pé ọlọ́run ọba halim ọba aláàánú kèé yára fún àbíní kèé yára jẹ àwọn ẹrú rẹ̀ níyà lórí aburú tí wọ́n bá ṣe. عالم الغيب والشهادة العزيز الحكيم ọlọ́run ọba tọ́mọ ìmọ̀ ọ̀kọ̀ àti ìmọ̀ gbangba ó ní al ọba olúborí al ọba ọ̀jọ̀gbọ́n لي ميسر لي هو سبحانه العالم بكل ما غاب وما حضر فلوب قلني ثم نسي أقم أتنتظر الذي لا يغالب فلوب تيني قول بوليه أياتكم بوليه الحكيم في أقواله وأفعاله قلني أضع جمع من الجمهور تنصى أتنتظر eléyìí ni ìparí súra ní kúkúrú àwọn ń dá àkà nínú súra yìí ni pé alákọ̀ọ́kọ́ nú ẹ̀ a ka ìròyìn ọlọ́run nínú àwọn orúkọ ọlọ́run tó dáa ẹlẹ́ẹ̀kejì ó ní ìkìlọ̀ báwọn ọ̀sẹ̀ bọ́ tí wọ́n rẹ́ ti irú ń bọ́ tẹ́lẹ̀ báwọn ọ̀sẹ̀ bọ́ tó bákan náà ọlọ́run ọba kìí ṣe pé wọ́n jagbára ọlọ́run ọba láti mú wọn. ẹlẹ́ẹ̀kẹta ó àwọn ọ̀fẹ́ bọ àtàwọn rí wọ́n gbà pé ìjọ gbẹgbẹ gbà pé tá a bá kú tán tá a nínú ilẹ̀ àlàyé lórí pé gbogbo tí ń bá ń ṣẹlẹ̀ ní ayé ìpátá láti ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ló ti wá àti pẹ̀lú mímọ̀ sí ọlọ́wọ́ ọba bí ọlọ́wọ́ ọba ti ti ṣe kàdára rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ó ní ìfúnniládùn tí ọlọ́run kó ẹ̀lẹ́bí sallallahu alaihi wa sallam ládùn pé gbogbo ọ̀tá tí àwọn tẹ̀sẹ̀lẹ̀ ń bá jà wọn le fi aburú kan torí pé ọlọ́run ọba ni olùborí ẹlẹ́ẹ̀kẹfà o ní pé nínú àwọn aya wa àti àwọn ọmọ wa àwọn bí ọ̀tá ń nínú wọn láwọn kan máa ń bí wa lọ́nà àti ṣètò ẹlẹ́ẹ̀kẹrin ò ní ìròyìn kó jọ àtàwọn ọmọ ìtúlẹ̀ ní fún wa ẹni pé àdánwò ni wọ́n jẹ́ fún wa exam lọ́nà ti ṣe fún wa kó wọ tí ó pàdé. ẹlẹ́ẹ̀kẹjọ ó ní ìkúniládùn tọ́lọ́run fún wa ládùn pé ká bẹ̀rù ọlọ́run láti nà á sí ojú ọ̀nà àgbèrè ọlọ́run wallahu a'lam walhamdulillahi rabbil alamin olórí orí ìlú àti gbé èyí a èyí tí a ṣe àṣìṣe ọlọ́run tó borí Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.